إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته على قسم الوحي ọba tí ó tún sẹ́ nǹkan wá fún ọba tí ó dá wa sí ọba tí ó yọ̀ǹda fún wa ká jẹ́ kan nínú àwọn ẹrú tí ó tún máa tẹ̀lé títí di ọjọ́ òní eléyìí ti ṣe ọjọ́ kọkànlélógún nínú oṣù ọ̀bọ́ọ̀lù ọdún fourteen forty three lẹ́yìn hijira lẹ́bi sọ̀rọ̀ márùn-ún àyẹ̀wò àyẹ̀wò sẹ́lẹ̀m láti ìlú mẹ́ta lọ́sùn ìwàjìnà. ọlọ́run ọba tí a dúpẹ́ fún yìí òun náà lọ́ba tí ó sọ ẹ̀kọ́ kan wá sọ́nà ọlọ́run ọba ọba tí òfin ẹsẹ̀ wa lé ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba tó sàmàlà wa ọba tí ó ṣàánú wa pẹ̀lú ìlànà Islam eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó gbé wa látọ̀dọ̀ olúwa Allah subhanahu wa ta'ala mo jẹ́rìí pé kò sẹ́ni kankan tó tọ́ láti máa gbọ́sẹ̀ fún ìdílé àti olúwa Allah subhanahu wa ta'ala nìkan òṣìṣẹ́ ìpa nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rù ọlọ́run bọ̀ sí ti ọlọ́run bá rẹ̀. àlékún ìtì ọlọ́run bá lọ ọlọ́run bá tó mọ́ bá nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam tó bá wọn ara lé àtàwọn ọ̀hádà rẹ̀ àti gbogbo ìjọmọlé àlẹ́bí ti di ọjọ́ ìkẹyìn. Ah, ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wáyé eré tí a mọ̀ gbọ́ ní àkókò yìí ó náà lè tẹ̀sí al-Qur'an al-Karim ìtumọ̀ al-Qur'an alápẹ̀lẹ́ eré náà ni ìdánilẹ́kọ̀ọ́ tí yóò máa wáyé lásìkò yìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá lọ́sùn fáàlù dáadáa eré ìtàbẹ̀ náà bá lọ́sùn fáàlù dáadáa ó tọ́ wa tọ́nà níbi kíkọ àti níbi إن إنه ولي ذلك والقادر عليه وبالإجابة الجميل إنه نعم المولى ونعم النصير àní ìtìsíwájú náà a bẹ̀rẹ̀ pẹ̀lú ìtọ́nà àwọn ẹgbẹ́ orin ilé tí àwọn fi ń ṣe ọ̀rọ̀ ìtìsíwájú nínú tẹ̀sí òun يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يترفع يا من يرجى للشدائد كلها يا من إليه المشتكى والمفزع ما لي سوى قرعي لبابك حيلة فلئن رددت فأي باب أقرع بكل قد وأتيت بابك عالما أن التذلل عند بابك ينفع وجعلت معتمدي عليك توكلا وبسطت كفي سائلا أتضرع اجعل لنا من كل ريح مخرجا والتف بنا يا من إليه المرجع abẹ́rú aláìsí fáwọn ìtàhálà gbogbo àwọn eléyìí tá a fi ọlọ́run bá lọ́sù fáwọn ìtàhálà nínú àwọn oṣù orí ọlọ́run bá fi ó gbà lẹ́sìn àwọn eléyìí tá a fi tọrọ lọ́dọ̀ ọlọ́run bá lọ́sù fáwọn ìtàhálà abẹ́lọ́run bá lọ́sù fáwọn ìtàhálà ọlọ́run bá fi àkóso lọ́rẹ̀ àwọn nǹkan tí a rẹ̀ ọ̀la àìkú ní ìjọba ọba lọ́sù fáwọn ìtàhálà. lánàá a a parí ìdìbò lánàá yìí. Èyí tó àwọn àyà tí ó tẹ̀lé wà máa wù máa ń ha àbẹ̀rọ̀ ìbí. Gbogbo àwọn àyà yẹn náà ni àpàlàyé lánàá. Wà máa àjọrọ̀ ọ̀tà máa wù يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله gbogbo àwọn ayé náà ní aláǹfààní àti sàlàyé lánàá. a ṣùgbọ́n pẹ̀lú gbọ́n náà wọ́n bá lọ́sùn fáánù tààlà a tó gbìyànjú láti tó tẹ̀síwájú lórí àwọn ayé ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún títóbi lórí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kọkàndínlógún tí a yẹ tí tó wà lóparí sí. a gbìyànjú pẹ̀lú gbọ́dọ̀ bàbá sùpàrọ̀ sàádà láti tún fún àwọn àlàyé àwọn ẹ̀rín ṣe. Allah subhanahu wa ta'ala sọ pé wa ma adraka ma yawmuddin. ọlọ́run bá ní àti pé كن يوكي ما يرى النبي صلى الله عليه وسلم وما أدراك ما أدراك كن كتي أوكي ما كن كتي أوكي ما يرى النبي صلى الله عليه وسلم ما يوم الدين آه كن يوجوزا نعم إلي إيه ọlọ́run bá lọ́sùn fún àṣàlá fẹ́ sàlàyé sàlẹ́mì kí ló ń pè ní ọmọ ìdí ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò ọlọ́run bá nígbà fẹ́ fi ìmọ̀ nípa ọjọ́ yẹn ó fẹ́ fi ó fẹ́ fi máa nẹ́bí sọ̀rọ̀ láàrú àyọ̀sẹ́lá ó lè fẹ́ fi máa gbọ́ àdúgbò rẹ̀ ọlọ́run bá nígbà wá gbọ́ alójú ọ̀nà ìbéèrè wà má àdàrọ́ ọ̀tà máa àti pé kí ni ó fi máa yẹ ẹ̀sán nípa ń pè lọ́jọ́ ìṣirò kí ló fẹ́ fi mọ̀ rí àlẹ́bí sọ̀rọ̀ bá ọ̀sọ́là kí ni ó fi mọ̀ ọjọ́ náà kí ni ó fi mọ̀ ọ́ báwo ni ojú fẹ́ nímọ̀ nípa ọjọ́ yẹn. àbáwa àlìmọ́nù pọ̀gà yìí kí ó kùn mùsàkìrì bàbá sàlàyé àyà ìwọ́n ni yàtọ̀ ní sàáàlà bíkìrì húrú ìnàbí yìí ni Muhammad sallallahu alayhi wa wọ́n ni ọlọ́run bá ọba tí ìrántí rẹ̀ ga ó sọ fún ànábì rẹ̀ Muhammad nígbà tó ọlọ́run akọ́mọba wípé wa má adraka ya Muhammad kí ni ó fi mọ̀ ọ́ ìrẹ́ Muhammad ayá ay wa má ash'araka má yamuddi wa má ay wa má ash'araka má yamuddi wọ́n ní ìtumọ̀ tó túmọ̀ sí pé wa má ash'araka má yamuddi kí ni nǹkan tí ó fi mọ̀ ọ́ báwo ni ó ṣe fura kí ni ó fu ọ́ lára nǹkan tó ń pè ní ọjọ́ ọjọ́ tó ń pè ní ọjọ́ ìṣirò ọjọ́ ẹ̀san. yàtọ̀ òun wọn lọ́wọ́ bá nígbà sọ pé ayò ṣe ń yín ìyàwó mo rẹ̀ kí ni ọjọ́ ìkẹyìn gan kí ni ọjọ́ ìṣirò gan irú nǹkan wo ni ọjọ́ yẹn irú ọjọ́ wo lọ́jọ́ yẹn ayò ṣe ń yín ìyàwó mo rẹ̀ wà ní ìjà ọjọ́ táàpá àwọn ẹ̀lẹ́sàn ní ọjọ́ ìlú mọ̀ábí mẹ́ṣáàlẹ́bù jẹ́lẹ̀ bíkìrì wọ́n ní ilé ìbéèrè tọ́nà ọba àdékẹ́lá béèrè ọlọ́run ọba àdékẹ́lá bí ń gbé tóbi fún ọjọ́ yẹn ni pé ibi tọ́jọ́ yìí tóbi dé lọ́dọ̀ ọlọ́run ọba lọ́sí pàmì tààlà kò sí nǹkan kan náà tó lè fi mọ ìrẹ́ àlẹ́lì sọ̀rọ̀lá báwo lọ́jọ́ yẹn ti jẹ́ kí ọlọ́run bá lọ́sùn fáwọn fàálà sọ lẹ́ni tí ó ń gbé tóbi tó ń gbé ọjọ́ yìí tóbi wọn. yẹ̀kílì mi ga yòókì wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá tọ́lọ́run bá sọ yìí ọlọ́run bá lọ́sùn fáwọn fàálà bí ń gbé tóbi ọjọ́ yìí. àbáyìí ni àbáwa ọ̀tá àdà bọ́sẹ̀ túmọ̀ áyà yìí nìyẹn wọ́n ní wàá máa àdúrọ́kà máa yọ mú dín wọ́n ní tààbímá lè dá lìyọ́mìn kìyàmà tààbímá lìyọ́mìn kìyàmà wọ́n ní ọ̀tọ̀ọ̀rọ̀ yìí ìgbé tóbi fún ọjọ́ ìgbéjà kìyàmà yìí kálíbà àmọ́kọ́jọ́ yìí ọjọ́ tó tóbi ní. yàwó tùdáàmù fi iná sórí àgbáyé ọjọ́ kan ni fẹ́ẹ́ tí wọ́n èèyàn lẹ́sàn-án pẹ̀lú àwọn iṣẹ́ ọlọ́run bá lè gbá wá ń dèrò lọ́wọ́ àlẹ́bí sọlọ́lá ọ̀sọ́lá ní ìbéèrè gbígbé tóbi ìgbé ọjọ́ yẹn tóbi kálíbà àmọ́ kọjọ́ tó tóbi ọjọ́ tó tóbi ọlọ́run bá lè gbá ń bí àlẹ́bí yẹn pé wà má àgbẹ̀rọ̀ ọjà máa yọ òtì kí ni ó fi mọ̀ ọ́ níta ń pè ọjọ́ ẹ̀sán ọjọ́ yẹn ọjọ́ tó tóbi ni ọjọ́ tí ó bá bàrà ni òun sọjọ́ tó yẹpẹrẹ bákan náà ọjọ́ kan tí ó wáyé ni. ọjọ́ òdodo ni ọjọ́ ìsì ni ọjọ́ ìsìwò àtọ́jọ́ ìsàn ni. tó ń bàbá àjọrọ́kà máa yẹ di ọlọ́run bá ní lẹ́yìn náà kí ni ó fi mọ̀rí ànábì sọ̀rọ̀ alaihi wasallam lẹ́yìn náà kí ni ó fi mọ̀rí ànábì ọjọ́ tí a pè ní ọjọ́ ìsìwò ọjọ́ ìsàn. ìyá ìgbélé báyìí náà ìgbésí tóbi fọ́jọ́ yìí ìgbàlégún ìgbésí mi fún ọjọ́ yìí ẹ̀rọ ayébi lẹ́yìn náà ọlọ́ọ̀bá ní káàkiri pé ọlọ́ọ̀bá ní káwá sàlàyé ọjọ́ yẹn ọlọ́ọ̀bá ní yawma la tamliku nafsun li nafsin shay'a ọjọ́ yìí níbi tí ó tóbi dé ọjọ́ yìí nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn láwọn ṣẹlẹ̀ tó tóbi òun náà ní pé yawma la tamliku nafsun li nafsin shay'a ọjọ́ kan lọ́jọ́ yìí jẹ́ yẹ́ sí pé ọjọ́ yẹn látẹ́mìlì kùnẹ́sùn ìlẹ́sùn ṣe à ẹ̀mí kankan wù ní ọ̀rọ̀ ẹ̀mí kankan lọ́rọ̀ ẹ̀mí kankan wù ní ọ̀rọ̀ ẹ̀mí kankan lọ́rọ̀ àbáwa alámùsọ̀bà yìí wọ́n ní yàwùmá látẹ́mìlì kùnẹ́sùn wọ́n ní yàkùrù ọlọ́wọ́ bá sọ yìí pé yàwùmá látẹ́mìlì kùnẹ́sùn àlẹ́sùn ṣe à ọjọ́ yìí jẹ́ ọjọ́ tó yẹ sí pé ẹ̀mí kan ò ní ọ̀rọ̀ ẹ̀mí kan lọ́rọ̀ kò lè rọ ẹ̀mí kan ẹ̀mí kan ò lè rọ ẹ̀mí kan lọ́rọ̀ kankan fatazbar anha baliyata nazala biha tí ó máa wá jókòó fún ẹ̀mí ẹ̀mí kejì rẹ̀ àdáwò tó bá sọ̀kalẹ̀ sẹ́ni yẹn ẹ̀mí kankan ò lè jókòó fẹ́mi kejì àdáwò tó bá sọ̀kalẹ̀ sẹ́ni yẹn wàlá tàǹfà ìhà bìnà bẹ́ẹ̀ ni kò ní kí láǹfà kankan kò lè jẹ́ láǹfààní kankan pẹ̀lú àwọn àǹfààní eléyìí tí ọmọ ń ṣe rẹ̀ ni gbogbo àǹfààní pátápátá kò sí kankan tó ní kàkà láti ṣe tẹ́lẹ̀ kejì wọ́n kàn fi dúníà tàhníhà wọ́n kàn fi dúníà tàhníhà wọ́n ní tó ìjẹ́ sí pé nílé ayé ẹ̀mí yìí máa ń dáàbò bo ẹ̀mí kejì nígbà tó ayé ó lè ṣàǹfààní fẹ́mi kejì yẹn ó lè dáàbò bo ṣùgbọ́n tó bá dúró gbọdọ̀ sí àmà kò ní ní kápá kankan kò ní kò ní ọ̀rọ̀ ẹ̀mí yẹn lọ́rọ̀ kankan. وتظهر عنها وتظهر عنها من بغاء سوءا bákan náà ẹ̀mí yìí nígbà tó wà ní ayé yẹ máa ń dáàbò bo ẹ̀mí kejì kó lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá ń tayọ àlàfí ní lábúrú bàbá tọ́lá dáadíjá yàwùmá ìdí gbogbo àwọn àǹfààní yóò wá bàjẹ́ àǹfààní yóò wá ju tú bá ń tẹ́ tó bá jọ gbọdọ̀ sí yàmà lè anna al'amara sọ́ọ̀rọ̀ lè láti lẹ́bi láyọ̀ sí gbogbo bọ́ọ̀lù wọ́n ní pé gbogbo alámàrí gbogbo àtẹ ó ti di tọ́lọ́wọ́n ọba ọba tó ẹgbẹ́ nìkan òye borí rẹ̀ lọ́jọ́ ni gbogbo àtẹ lọ́jọ́ yẹn ó ti di tọ́lọ́wọ́n ọba ọba tẹ́nìkan kan òye borí rẹ̀ لأن الأمر صار لله الذي لا يغلبه غالب ولا يقهره قادر ọba tó yẹ pé ẹnìkankan ò lè kápá rẹ̀ ọgbọ̀n hálàtì onáni tẹ̀gbàmáàlìkù lọ́jọ́ náà lọ́hùn gbogbo agbára gbogbo ìkápá yóò wá di òtú bá ń tẹ́ gbogbo alágbára gbogbo àwọn tí wọ́n ní ìkápá lórí àwọn nǹkan ìkápá àwọn òbí tí olùkú bá ń tẹ́ yóò di nǹkan tí yóò lẹ tí wọ́n ní ní kápá lórí àwọn nǹkan yẹn mọ́ wàzáhàbà àríyàtà gbogbo ìdarí ìjólórí tó bá jẹ́ gbọdọ̀ ìyáàmà gbogbo ìjólórí yẹn yóò lọ kò sẹ́ni kankan tí ó ní ìyáàtà tí ó ní ìdarí mọ́ kò sí ẹni tí ó máa jólórí kan tí àwọn ẹ̀kọ́ máa bẹ lábẹ́rẹ̀ tí ó máa jáde wọn mọ́ tí ó ní bàbá lórí wọn náà wà á sọ̀lá lóńgbò lèmánìkì jọba àbí ká sọ pé wà á sọ̀lá lẹ́yìnkù lèmánìkì jọba gbogbo ìkápá lákọ̀ọ́kọ́ yẹn wà á lóńgbò lèmánìkì jọba gbogbo ọlá gbogbo ẹ̀yẹ́yẹ́ yóò a máa jẹ́ ti ọba ọba tí ó ní kápá gbogbo nǹkan ọba tó lágbára ní gbogbo nǹkan ní títẹ̀ ẹlẹ́kejì wàhásọ́lá mílìkù lè máàlìkì jàmbá gbogbo ìníkápá ìkápá yóò mọ̀ wá jẹ́ sọ́lọ́ ọba ọba tó níkápá lórí gbogbo ọba tó lágbára ní gbogbo wàdánìkà kọ́ lówó wọ́n ní òun ni gbogbo ọlọ́run ọba tó sọ pé wàlámù yọ̀ọ̀nà ìdí nìlá gbogbo alámọ̀rí lọ́jọ́ gbogbo àti àmọ̀ sọ́lọ́ ọba nìkan yóò ṣe ìtọ́lọ́wọ́ bá nìkan yóò máa jẹ́ kò sẹ́ni kankan tí ó ní kápá lórí kankan lọ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà yàgbọ́n wọ̀l amúlò gbólóhùn yọ̀ náà yìí wọ́n ní tuma ẹni pé ọlọ́wọ́ bá sọ pé gbogbo àlámọ̀rí gbogbo àtẹ gbogbo ẹ̀yẹ́ yẹn lọ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà yáàní àdín lèláàmì dúnà sáré lọ́sọ̀tẹ̀ wọ́n ní tuma ẹni pé ìṣirò àtẹ̀sán tọ́lọ́wọ́ bá nìkan ní jẹ́ lọ́jọ́ gbèrè àtìyámà ní ìtàlí àhàjìmì fọ́síhì máa bù yọ́nà ìdìn amúrún wàlà náà yìí kò ní sí fẹ́ni kankan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba lọ́jọ́ yẹn wọn à ní kò ní sí fẹ́ni kankan lọ́jọ́ yẹn pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba kò ní sí àtẹ kankan fẹ́ni kankan pẹ̀lú ìtọ́lọ́run pé lẹ́yìn tọ́lọ́run ọba nígbà tó wọn láṣẹ tán ẹnìkan ló ti wọn máa láṣẹ pẹ̀lú ẹ̀ kò ní lọ́jọ́ gbèrè bákan náà kò ní kíkọ̀ fẹ́ni kankan pẹ̀lú ọlọ́run ọba lọ́jọ́ gbẹ̀dà kìíyàmà tí a máa sọ pé lẹ́yìn ọlọ́run ọba ẹnìkan náà tún ní kíkọ̀ pẹ̀lú ọlọ́run ọba lọ́jọ́ yẹn kò ní sí. náà wọ́n mú ẹgbàá wa látọ̀dọ̀ ọ̀tádà wọ́n mú ẹ̀rí wa ipe bí ọ̀tádà ti túmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé wọ́n amúlù yàwọn ìdí nílà ọ̀ọ́lù ọ̀tádà sọ pé lẹ́yìn tàtàmà áhàjù yàwọn kò ní sẹ́ni kankan lọ́jọ́ ní lọ́jọ́ náà lọ́jọ́ gbẹ̀dà sí yáma tí ó sì ìdájọ́ kankan kò ní sí ìdájọ́ kankan lọ́wọ́ ìyẹn kankan wà láyọ̀ sùnà ló ṣe án ìlà rabbul alamin kò lè sẹ́ni kankan tí ó ṣe nǹkankan tí ó rí nǹkankan ṣe àyàfi ọlọ́run ọba ọba gbogbo àgbà ńlá yé òun nìkan lọ́ba tí ó ní kápá òun nìkan lọ́ba tí ó lè ṣe ìdájọ́ lọ́jọ́ gbẹ̀dà sí yáma tí ń mọ̀ wá ó dẹ̀ ń bákan náà ni ó ń tú àṣírí fún wa irọ́ àwọn tí wọ́n máa ń ta àwọn èèyàn wípé tó bá jẹ́ gbèrè àti yáàmà àwọn ó dáàbòbò àwọn ìjọ àwọn àbáwọn ó ní kápá láti sọ́wọ́dọ̀mà jẹ́ náà àbí láti dáàbòbò wọn kò mí náà eléyìí báyìí wà nú àwọn nǹkan míì táwọn ẹlòmíì ti ń gbẹ̀sẹ̀ jẹ tí wọ́n fi ń tẹ̀lé àwọn èèyàn kan àwọn tí wọ́n ń tàn wọ́n nílé ayé wọ́n lérò wípé àwọn wọ̀nyẹn ní kápá láti ṣe nǹkan kan lọ́jọ́ ìgbéra lọ́sẹ̀ yá mọ̀ eléyìí báyìí lọ́dẹ̀ yìí gbóyè wá pé àwọn aláburú kan tí wọ́n wà láwùjọ wa tó wọ́n sọ wípé tó wọ́n sọ̀rọ̀ lọ́sẹ̀ yá mọ̀ bíi bí ààyè eré àbáyé awẹ́wà orí wa ń dè tí ẹ́ pé àwọn ọ̀rọ̀ kèfèrí ní ọmọ jáde lẹ́nu àtọ̀wọ́ àti àwọn ọ̀rọ̀ aláìmọ̀gá ní ọmọ jáde lẹ́nu wípé máwọ̀ rí gbogbo tó bá gbogbo máa ṣe láburú tó bá jẹ́ òkèrè àti àmà àwọn ọ̀sọ̀ ẹ̀dùn ni àwà wa àti tó bá jẹ́ òkèrè àti àmà àwọn ọ̀sọ̀ fọ́lọ́ ọlọ́run ọya yọ̀ǹda àwọn ilé ìfúnmi ẹ máa lọ àbìjẹ́nà àwọn yóò máa wá rẹ́rìn àwọn yóò máa fọ̀rọ̀ ọlọ́run ọba ti ẹ̀fẹ̀ wọ́n máa fi ọjọ́ gbéra sí yáàmà ọjọ́ tó tóbi tó ẹgbọ́n ọba lọ́sọ̀ fáwọn tààrà máa ń jẹ́rù ẹ̀bà àwọn èèyàn pé kò sẹ́ni kankan tí ó ní kápá kò dẹ̀ sẹ́ni ẹ̀mí kankan tí ó rọ lè dáàbò bo ẹ̀mí kankan nígbà tó ìjẹ́ sílé ayé ẹ̀mí yìí ń dáàbòbò ẹ̀mí kejì ẹ wo òbí tọ́mọ òbí ó mọ dáàbòbò ọmọ rẹ̀ nígbà tí wà nílé ayé ànífẹ́ ká ọmọ wa bàbá ni ìyá ni ó máa dáàbòbò àwọn ọmọ wọn a máa dáàbòbò àwọn tó wà lábẹ́ wa àwọn tá a nífẹ̀ẹ́ ànífẹ́ ká burú sí wọn torí bá ní kápá ọlọ́run bá ní kí lá fi agbara wa kó fi káká ṣerú nǹkan báyìí ká ti wá àǹfààní fún wọn ayé lẹ́nu ìṣe wa ń sàǹfààní fúnra wọn lé ayé yẹn tó bá ṣe ògbèrè àti yáàmà kò ní sàǹfààní kankan náà. olóòjọ́ sí pé ọ̀rọ̀ ni káwọn òbí kan sọ bá wọn tó bá náà èmi ó ọba ní pé kò mọ̀ ṣe tó ṣe máa wọlé láti gbọ́ tèmi àríwẹ̀ tí ẹ̀kọ́ adúróbì ní ti sọ fọ́mọ̀ rẹ̀ wípé tó bá yóò gbẹ̀dà sí ara ń bọ̀ jìyà rẹ̀ bẹ́ẹ̀ ni pé ní tí mo ní kó yẹ tó bá yẹ pé ó jí àlọ́dọ̀ ọlọ́run ba lórí ẹ̀ má wọ orí tó bá yóò gbẹ̀dà sí ara má bẹ̀ jìyà rẹ̀ ẹ̀rí pé eléyìí báyìí àyùmọ̀ká gbáà ní nígbà bí yẹn ewu ẹni bẹ́ẹ̀ ọmọ nípa ọmọ tó ń pè sí ara ọjọ́ tó wọn bá lè lọ́sọ̀gbọ́ wà láti zero wa zero to zero kó sọ̀rọ̀ wà á lẹ́yìn tẹ̀lé ìsáni ilá máa sáà wà á nà sáàyáwó sẹ́wọ̀fà yọrọ̀ ọlọ́run bá lọ́sọ̀ hánà tọ́lá pé wà láti zero wa zero to zero kó sọ̀rọ̀ ọlọ́run bá ní ẹnì kankan wò ní irú ẹ̀sẹ̀ ẹnì kejì ẹnìkan ẹ̀mí kan kò ní irú ẹ̀sẹ̀ ẹ̀mí kejì wà á lé ìtẹ̀lẹ̀ ìsáàni ilá màtáà àti pé kò ní máa sí fọ́n ẹ̀jẹ̀ ènìyàn lọ́jọ́ ìpínlẹ̀ àlùfíàmà àti nǹkan tó bá ṣe níṣẹ́ nǹkan tó bá ṣe níṣẹ́ ní tó bá ṣe iṣẹ́ tó bá nígbà tó jẹ́ pé mo tèmi lò bí rẹ̀ lópin ìgbà tó jẹ́ pé mo bí ọ yẹn máa wọ̀n ìlú tí mo bá ní kò ṣe ṣe tó bá já sí àlọ́jọ́ gbèrè àti àmọ́ abẹ́ ẹ̀jẹ̀ ẹ rí i pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó yà láyé nàkà púpọ̀ ni ṣé ìyá ọlọ́run bá lọ́sùn wọn àtàrà náà ló dé fọkàn balẹ̀ lé lórí pé tó bá ti ẹ̀já síyà ìwó jẹ̀yà yẹn mélòó lára rẹ tó lọ fẹ́ jẹ̀yà ọlọ́run bá lọ́sùn tó lè rárá jẹyọ ọlọ́run bá ń lé ayé ìjẹun èmi lọ jẹ lọ́jọ́ gbéra ìjìyà náà jẹ́ kábẹ́ lọ́run bá kọ́nà ń bẹ̀ yà jẹun lé ayé ìkó ti mọ̀ bóyá wà lè jẹ ìjìyà náà. kòkó bí máa láyà bẹ́ẹ̀ irú òbí bẹ́ẹ̀ òbí tó fẹ́ sọ ọmọ rẹ̀ ni òbí tó fẹ́ pàtó ọmọ rẹ̀ jẹ́ ni irú òbí bẹ́ẹ̀ òbí tó ń pín ṣètọ́ ní darí ẹ̀ kó mi máa sọ fọmọ yín pé ní tí mo ní kó ṣe yẹn o tó bá ti ẹ̀ já sílẹ̀ àlọ́jọ́ gbẹdà lè yá mà fọkàn balẹ̀ máa bẹ́ẹ̀ jìyà yín máa sọ fọ́nà ọba pé èmi ni mo ní kó máa ṣe ìyàtọ̀ yẹ kó jẹ kó fi jẹ mí. so eléyìí báyìí ẹ̀sán gbáà ni àyìnmá nǹkan ń pè lọ́jọ́ gbẹdà lè yá mà ni àìmọ́jọ́ tó ń pè lọ́jọ́ ìgbèrà kìyàmà ní pé bá ń ọjọ́ yẹn ọ̀nàbíyàn ti látẹ́rìlì kù náfsùn lè náfsì ṣe à ẹ̀mí kankan wù ní níkapá láti ọ̀rọ̀ ẹ̀mí kankan lọ́rọ̀ kò ní ti ẹ̀mí kejì láǹfààní ẹ̀mí kan wù ní ti ẹ̀mí kejì láǹfààní kò lè níwọ̀ ẹ̀mí kejì lọ́rọ̀ bẹ́ẹ̀ ni kò ní gbé kúrò fẹ́mi kejì ẹ̀mí kankan wù ní ọ̀rọ̀ ẹ̀mí kejì lọ́rọ̀ tí ó wà gbé kúrò fún àdáwò tó bá sọ̀kalẹ̀ tẹ́mi látọ̀dọ̀ náà wà lọ́sùn fáwọn òun náà ni àwọn ọ̀rọ̀ tí a fẹ́ fi fún nǹkan tí a ti sọ lánàá àlórí àyà ẹlẹ́ẹ̀kẹtàléní ogún ìkejìdínlógún àti àyà ìkọkàndínlógún nínú sọ́rọ́tú àlébìpọ̀ àlẹ́yìn yẹn a lọ sínú sọ́rọ́tú àmọ̀kọ̀fìdì a أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا جَالُوهُمْ أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا كلا بل ران على قلوبهم ما كانوا يكذبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لقالوا الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي علمين وما أدراك ما علميون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسليم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون نعم قل الله سبحانه وتعالى آه ó ń bá wa sọ̀rọ̀ nínú sọ́rọ́ sí ìmọ̀ òfìfì ṣùgbọ́n síwájú kí a tó bẹ̀rẹ̀ ìtumọ̀ sọ́rọ́ sí ìmọ̀ òfìfì a gbìyànjú àti tí wọ́n láǹfààní pẹ̀lú àwọn ọ̀rọ̀ sí síwájú eléyìí tí ó ṣe pàtàkì ká mà nípa sọ́rọ́ sí ìmọ̀ òfìfì alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ sí síwájú yẹn òun àgẹ́ ah, bí gbogbo náà ṣe mà yóò pé nínú àwọn orúkọ tí sọ́rọ̀ yìí jẹ́ eléyìí tó gbajúmọ̀ jù nínú ẹ̀ náà lè sọ́rọ̀ tó lè mọ̀kọ̀ fìdí àlùmọ̀kọ̀ fìdí sọ́rọ̀ tó lè mọ̀kọ̀ fìdí. ọlọ́run bá lọ́sùn táwọn ọ̀ka alápè sọ́rọ̀ yìí ní sọ́rọ̀ tó lè mọ̀kọ̀ nítorí àtẹ̀kọ̀fì tọ́nà bá lè láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sọ́rọ̀ náà. àlùmọ̀kọ̀ fìdí ismul fa'il alimọ̀pọ̀pípù òun ni ẹyọ kan òun ni orúkọ ẹnìkan àwọn kan pọ̀ ní alimọ̀pọ̀pípù alimọ̀pọ̀pípù jamiu mọ̀lẹ́kẹ̀rì sáàlì alimọ̀pọ̀pípù tó nítorí náà pépè ní sórọ́tù mọ̀pọ̀pípì alùbọ́ọ̀fù alùbọ́ọ̀fù rè sórọ́tù mọ̀pọ̀pípì sórọ̀ àwọn tí wọ́n máa ń ṣe àtẹ̀kùfì àwọn tí wọ́n máa ń di òṣùwọ̀n tó àwọn ní alimọ̀pọ̀pípù òṣùwọ̀n tó sì ń dínkù náà nǹkan yẹpẹrẹ náà ni òṣèlú ọlọ́run bá dẹ́gbẹ́ fi pè ní tẹ̀sọ̀fì òye bá yín sùn nǹkan tó ń pè amúrú sọ̀fì eré ìta padà mọ́ sàlàyé fún wa pẹ̀lú gbọ́dọ̀ wọn bọ́ sùn pa nǹkan àrà torí pé gbogbo táwọn olóṣùwọ̀n tí wọ́n ń di lára ẹni tí wọ́n ń dín òṣùwọ̀n rẹ̀ kù mélòó náà ni gbogbo ẹ̀yìn ẹ̀rí nǹkan kékeré náà ni yóò fi torí burúkú bá wọn lọ́dọ̀ ọlọ́run bá bọ́ sùn pa nǹkan àrà ọlọ́run bá ní kẹ́lá wá yẹpẹrẹ nǹkan tí wọ́n ń jí ọlọ́run bá dé pé ní nǹkan tó wà pọ̀ bíi àtìmọ̀ wa lórí ìyẹn tẹ̀lé nígbà tí a bá bẹ̀rẹ̀ àlàyé ayé alákọ̀ọ́kọ́ ní yìí so nínú àwọn orúkọ tí ó tún gbajúmọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tó máa orúkọ máa ń tó sọ̀rọ̀ yìí owó náà ń wọ́n máa ń pè ní wáyé lórí mùsùlùmí. bákan náà wọ́n máa ń pè ní sóràtù tẹ̀sí sóràtù tẹ̀sí nínú àwọn orúkọ tó máa ń pè sóra yìí. sóra yìí nínú àwọn sóra tí apá ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ibi tí ó ti sọ kalẹ̀ yìí. Ari akọ́kàn náà wọn ní mọ̀tẹ́lí màkíyà ni wọ́n ní mọ́kà ló ti sọ̀kalẹ̀ àwọn kan sọ pé mọ̀dàníyà ni màdínà ló ti sọ̀kalẹ̀ àwọn kan sọ wípé púpọ̀ nínú ẹ̀ sọ̀kalẹ̀ ní mọ́kà àyàfi àwọn àyà díẹ̀ níbi ọwọ́ gbẹ̀yìn so wọ́n lóhun ló sọ̀kalẹ̀ ní màdínà so sóòrọ̀ yìí ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ibo ló ti sọ̀kalẹ̀ الإمام الإمام ابن كثير الإمام ابن كثير رحمه الله تعالى من كثير أو أن الله تصدق سورة مدنية دون دون أن يذكر الخلاف في ذلك دون أن يذكر في ذلك خلافا لا يقو يقاكك لوري سورة láì mú ìyapa kankan wá lórí wọ́n sọ̀kalẹ̀ ní Madina ní táwọn fà ní pé sóòrọ̀ yìí Madina ló sọ̀kalẹ̀ orí bá ní sí alimami Qurtubi rahmatullahi alayhi lọ́dọ̀ tí wọn nínú tafsiru wọn àwọn sọ wípé sóòrọ̀ tó ń tafsirina mafiyatun fi qalbi al wọ́n ní sóòrọ̀ yìí Makka ló ti sọ̀kalẹ̀ nínú ọ̀rọ̀ ìgbà wa eléyìí tí wọ́n gbà látọ̀dọ̀ ìdí mọ̀sẹ̀rẹ̀ yìí ọ̀rọ̀ tí fún mọ̀sẹ̀rẹ̀ yìí sọ nípa sóòrọ̀ yìí òun ni kí mọ̀sẹ̀rẹ̀ yìí sọ kalẹ̀ kéèkó òun nìkan afáwa ọ̀pọ̀ ha àwọn náà sọ pé mọ̀sẹ̀rẹ̀ sọ kalẹ̀ wa madaniyatun fi qawli wa madaniyatun fi qawli al-hasan. ومدنية بقول الحسن وعكرمة nínú ẹgbà wa tẹ́gbà wa látọ̀dọ̀ alhassan àti ikrima ọ̀rọ̀ táwọn sọ ní pé tó wọ̀nyí madina ti sọ̀kalẹ̀ ẹgbà wa tẹ́gbà wa látọ̀dọ̀ abdullahi bin abbasin rọ́bìọ̀ àìhúmá òun ni pé ọ̀sọ̀ kalẹ̀ ní mẹ́ta orí báyìí àyàfi àwọn àyà mẹ́jọ tó parí sórọ̀ yìí wọn láwọn nìkan lọ́kọ̀ kalẹ̀ ní madina eléyìí ni ẹgbàá wọn bẹ́ẹ̀ bá wọn látọ̀dọ̀ ibùdó àgbáàbí àti kọ̀dáàdà tó àwọn sọ wípé láti bí iná lẹ́bí na ajọ ọmọ káàlù mílẹ̀ lẹ́bí na amànú yẹ tìṣàkù títí dé parí sórọ̀ yẹn wọ́n ní madina làwọn yẹn sọ kalẹ̀ láti bẹ̀rẹ̀ débi tí a sọ yẹn mọ́kà ló sọ àbáwa alkẹ́lbí àti jábìr bin zayd àwọn sọ wípé nazala bayna makkah wal madina wọ́n ní láàrin makka àti madina ló ti sọ̀kalẹ̀ láàrin makka àti madina ló ti sọ̀kalẹ̀ àwọn tó sọ pé sura yìí sọ̀kalẹ̀ ní madina nǹkan tí wọ́n gbára lé òun ni wípé ìbẹ̀rẹ̀ sura yìí ó ń sọ̀rọ̀ nípa àtẹ̀sí ó ń sọ̀rọ̀ nípa ìdájọ́ ìdí òsùn ọ̀sìn gbogbo àwọn nǹkan tó ti ní pẹ̀lú àwọn àkáàmù bẹ́yẹn mọ̀jínà ló ti sọ̀kalẹ̀ nǹkan táwọn gbára lórí so àwọn tó sọ pé sọ̀kalẹ̀ ní mọ́tà oríwá yìí kùn àwọn sọ wípé tí a bá wo sóòrọ̀ yìí oríwá yìí kùn so wọ́n ní ó ń sọ nípa ọjọ́ ìgbéga ìyáàmà oyè àwùjọ wọn ní sọ̀rọ̀ yìí ó ń sọ nípa àwọn àbújá àtàwọn àlàbọ ó ń sọ nípa àwọn kèké àtàwọn olùpáyọ náà bá àwọn ẹni rẹ̀ wọn ní nǹkan tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọn ní bákan náà ó ń si nípa ọjọ́ ìgbéga àfihàn wọn ló lè ń sọ̀rọ̀ nípa àtúbọ̀tán aburú tí ń bẹ fún àwọn tó ń pe ọ̀rọ̀ Ọlọ́run bá nírọ́ wọn pe àmì Ọlọ́run bá ó ń sọ oríwá ń pè nípa alukur'an àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa alukur'an so wọ́n ní nítorí ẹ̀ làwọn fi sọ wípé sóòrọ̀ yìí mẹ́ka ló ti sọ kalẹ̀ náà wọ́n ní bákan náà ó ń sọ̀rọ̀ nípa almuwazana ìwọ̀nsọ̀wọ̀n dọ́gbandọ́gba láàrin ibùsẹ́rí padà àwọn olùgbàgbọ́ òdodo ibùsẹ́rí padà di àtàwọn kèfèrí bákan náà sọ nípa ibùdó àwọn kèfèrí àwọn kèfèrí kò rí yìí kí ni bó kíkọ wọn ibo ni wọn dúró sí kí ni káńtù wọn nípa àwọn kòkòrò olùmọ̀lẹ́lẹ́ yìí nípa àwọn aláìní àwọn aláìní olùgbàgbọ́ òdodo oníbàárẹ̀ kò náà wọ́n ní torí ẹ̀gbogbo àwọn nǹkan tí sóòrọ̀ yìí sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n ní ojú pé wá pé nínú àwọn àmì tá a máa ń rí nínú àwọn tá a máa ń rí lára àwọn sóòrọ̀ tó bá sọ̀kalẹ̀ ní mọ́kà òun ilé báyìí sóòrọ̀ àyùkù sọ wọ́n ní tí sóòrọ̀ tó bá tẹ̀ sọ̀kalẹ̀ nínú àbí náà tí ó bá tẹ̀ sọ̀rọ̀ àwọn nǹkan yìí náà báwọn náà máa ìbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run bá lọ́sù kánà tààrà tó ṣe tàbíìdì ìtẹ̀rùbá ní ọlọ́run bá nígbẹ́lá tó ṣe ìtẹ̀rùbá fún àwọn tí wọ́n máa ń dí òsùn wọn kù alìkíyàn wà ní ìdáàlì àwọn òsùn wọn alimikiyal òun ló sún wọn táà máa fi ń wọn àwọn nǹkan oníwóró bíi ráìkì bíi ọkà bàbà bíi jéró bíi ẹ̀wà irú àwọn nǹkan bẹ́ẹ̀ òṣùwọ̀n táà fi ń wọn òun náà pè ní alimikiyal alimizan òun ló sún wọn táà máa fi ń wọn nǹkan tó wúwo táà máa fi ń wọn nǹkan tó wúwo táà fi máa mọ òṣùwọ̀n wíwúwo nǹkan èyí tí òṣùwọ̀n yìí gbé jáde ní wúwo léyìí ẹ̀rẹ̀ rí pé àwọn nǹkan tí a ń rà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pẹ̀lú ìsìnwọ̀n ni ẹwọ ráìsì ìkì àpò rẹ̀ wọ́n wọ́n pẹ̀lú ìsìnwọ̀n ni wọ́n ní 50 kg tí a bá gbé sórí ìsìnwọ̀n tó bá fi lè dínkù ní 50 kg àwọn tó ń ṣe lẹ̀ sí dáhùn níwájú ọlọ́run bàbá ọ̀sán kan àtàrà torí nǹkan láwọn kà fún wa orí 50 kg ẹwọ́ sachet water táàmà mú onínú ọ̀rá táàmà mú àwọn ọ̀rọ̀ jílẹ̀ tábàbìlì wọn tí ò bá jẹ́ pé àbí ló wà wọ́n ti àbí ló wà nítorí àwọn ọ̀rọ̀ fún wa táwọn fún wa òní nínú àdáwò tí ó wá ń ṣẹlẹ̀ ní pé gbé ọ̀tà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àbí fifty cl ọ̀yẹ́ kó jura wọn lọ kí pé fifty cl tẹ bá tẹ̀yìn bá wọn tó bá pé táwọn míì náà wọn tí wọn náà tó pé bákan náà lọ́yẹ̀ kó ní jẹ́ báwo ló ti wá jẹ́ títí ọwọ́ kàkà sára tí kan rù ẹ rí i pé àdáwò ti dé yìí pé báyìí ti àdáwò ti dé yìí bẹ́ẹ̀ làwọn òsùn wọn náà eléyìí tó yẹ pé wọ́n fi ń wọn nǹkan ẹlẹ́yọ òṣùwọ̀n ilé ìtọ́jú wọn nǹkan ẹyọ àwọn nǹkan wóró tẹ́bá sọ fún wa wípé ike yìí o agolo mẹ́jọ ló wà ńbẹ̀ tá a bá wọn agolo tó wà ńbẹ̀ tí ò bá pé mẹ́jọ tẹ́bá agolo méje àbàbọ̀ ni àbágolo méje la bá ńbẹ̀ ẹ̀dá àwọn àjọ náà wọn tó tún kánú káàlà. náà bẹ́ẹ̀ náà ni òṣùwọ̀n ilé epo náà èyí tó yẹ sọ fún wa ni pé five litre lẹ́fà sínú àgbá nínú táǹkì tó bá yẹ pé four point five litre lẹ́fà sílẹ̀ àbí four litre lẹ́fà sílẹ̀ ẹ̀dùdá àwọn àjọ náà bá lọ sí àgbà àgbàdo àkọ́jọ́ pé four point nine litre lẹ́tà sílẹ̀ ẹ̀dá àwọn àjọ náà bá àbí four point ninety nine litre lẹ́tà dín zero point kù ẹ̀dá àwọn àjọ náà bá lọ sí àgbà àgbà ṣùgbọ́n tó bá yẹ pé ẹ gbìyànjú láti ta 5 litre ẹ sì ta gbogbo agbára tẹni láti ta 5 litre láti ta 5 litre ẹ sì rí pé 5 litre lẹ́ta ṣùgbọ́n kìí àkíkọ̀ 4.99 litre lẹ́ta ṣùgbọ́n ẹ̀mà torí pé gbogbo tẹ́yìn gbìyànjú láti fi láti tẹ́ ní kàfálé lórí lẹ́jítà kí n tẹ́ẹ̀sì tó sì fọkàn ìbàlẹ̀ pé 5 litre lẹ́ta ọlọ́run ní fi yín lórí ni ẹlẹ́bàá ìgbà tí bàbá wa ìbìnrin tèmí ìrànlọ́lọ́ tààlá tó ń sàlàyé áyà tí ó sọ fún wa nípa òṣùwọ̀n nínú kìtàbù tawhid tíra tí wọ́n tó pè ní alqawl mufid ala kìtàbù tawhid wọ́n sàlàyé àwọn nǹkan tí ó sọ ilẹ̀ tó tí yẹn bá gbìyànjú láti wọn òṣùwọ̀n kó nítorí tẹ̀sùnwọ̀n jù lórí òṣùwọ̀n lórí ẹ̀mí yẹn ni pé yẹn ti pé òṣùwọ̀n yẹn ṣùgbọ́n òṣùwọ̀n yẹn wà pín tán lórí tó yẹ pé ẹni tí ó ní òṣùwọ̀n jẹ́ lọ́dọ̀ ti ẹ̀gẹ́ òun gẹ́gbà kó ti pé ẹni tó wọn náà òun náà gbà kó ti pé ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run bá ni 2 lójú tiwa àwárí pé ọwọ́ yẹn ti wà lórí 2kg ṣùgbọ́n tẹ́ bá wò fínífíní pẹ̀lú irinṣẹ́ tó yàtọ̀ sójú ó lè jẹ́ sí kó sì ku ẹnu ìlà kínkínní kan báyìí lójú òlìrí tó kù jóbi pé ṣùgbọ́n tẹ́yìn bá wò ẹni tó wọ́n sùn wọn àtẹnitán wọn fún tó bá wò ní àwọn ti pé ọlọ́wọ́n bá lọ́sùn fún àkàrà òní ọlọ́run bá dikẹ́ láwọn ìdàbọ̀ ẹ̀ ní kankan lọ́rùn àyàfi tó lágbára láti ṣe tòun yẹn ti gbìyànjú agbára rẹ̀ láti ṣe gíní láti ṣe òṣùwọ̀n yẹn ní pípé bọ́nà wọn bá ti pààyàn láti ṣùgbọ́n èèyàn padà mọ̀ wípé nǹkan yìí ò pé nítorí pé èèyàn ò ní kápá èèyàn mọ̀ èèyàn mọ̀ kí nǹkan yẹn nǹkan tó pamọ́ sí yẹn ọlọ́run ní bíyàn lórí yẹn ṣùgbọ́n tẹ̀yàn bá mọ̀ ọ́ mọ̀ téèyàn bá dínkù kódà kọjá sí pé zero point one percent òun lè yẹn dínkù bẹ́ẹ̀ ní tí ò pé kòkó one percent o zero point one kò one percent o torí pé ó dìgbà tó bá tó pé jẹ́rí àrí zero point one zero point two tó bá wá dé zero point nine tó bá ti di ten yóò dẹ̀ pé one yóò dẹ̀ pé one percent ten ni one tó bá dórí ten yóò rí di one so láti zero point one dé zero point nine ó kéré sí one percent tó bá yẹ pé nǹkan tó rí bẹ́ẹ̀ nìyẹn dínkù.

wọ́n ti jàǹbá fáwọn èèyàn wọ́n ní ẹ̀tọ́ àwọn èèyàn kù fún wọn àwọn nǹkan tó jẹ́ tàwọn èèyàn wọ́n ń tẹ̀kù wọn fún wọn ní pípé ọlọ́wọ́ bá lọ́tún hàn àtàrádì ẹ̀ràn wọn létí ọjọ́ gbèrà kìyàmà pé ń tẹ́yìn ṣe yẹn ẹ̀ràn tí ọjọ́ gbèrà kìyàmà o olóbi pé asọ́lé nínú wípé nǹkan tí ó jẹ́ àìlà eléyìí tí ó máa wọ̀nyà gbàtẹ̀jẹ́ nípa ọlọ́run ọba ní àìgbà ọjọ́ ìgbéra kìyàmù bọ̀ nítorí pé jẹ́rí ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbéra kìyàmù ó ń kópa tó pọ̀ gidi gan níbi ìgbóléle wa gbogbo àwọn aburú tọ́lọ́run ọba àlejẹ́lá ń lé wa jìnà sí ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbéra kìyàmù tọ́lọ́run ọba àlejẹ́lá mọ́ fi ń fi nǹkan yẹn ló mọ́ fi ń dẹ́rù bà wá ló sì mọ́ fi ń fi ìgbàgbọ́ yẹn àti àwọn nǹkan yẹn rinlẹ̀ fún wa ẹ̀san bẹ lọ́jọ́ gbéra kìyàmà ìyà ń bẹ lọ́jọ́ gbéra kìyàmà lórí àwọn tọ́lá ti rú kàbáyì ìdí ìyà ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́ọ̀ba tọ́lọ́ọ̀ba ló kíra rán wọn létí ọjọ́ ìgbéga kìyàmà ọjọ́ ìṣirò ọlọ́ọ̀ba rán wọn létí rẹ̀ ọjọ́ ìta kí wọ́n lè bá àtúbà lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ba lọ́sùn hàn káàlà ọba tó dá wọn wọ́n dẹ̀ tọrọ àforíjì lórí àwọn eléyìí tí àwọn àti ètò eléyìí tó ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí òsùn wọn orílẹ̀ ìpù lẹ́yìn náà nínú àwọn kan tí sóòrọ̀ yìí tó ń pèpè sí tó dẹ̀ ń kọ́wa tó dẹ̀ fi ń rinlẹ̀ òun náà ni ọ̀rọ̀ ìfọ́síwẹ́wẹ́ nípa àtúbọ̀tán aburú tí ó máa bẹ fún àwọn kìndìnrín àti àtúbọ̀tán dáadáa tí ó máa bẹ fún àwọn olùgbàgbọ́ òdòdó ọ̀rẹ́ bá nìkan lẹ́yìn náà nǹkan tó wá parí sóòrọ̀ yìí nǹkan tó lọ́wọ́ bá lọ́sùn káwọn tó láti parí sóòrọ̀ yìí òun náà ni iṣẹ́ àwọn ẹlẹ́bọ nǹkan táwọn ẹlẹ́bọ mọ́ ń ṣe pẹ̀lú àwọn aláìní nínú àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹlẹ́bọ bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn aláìní nínú àwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú ìmọ̀ tí wọ́n ṣe yẹ̀yẹ́ àti ìmọ̀ fara

wọ́n máa fi àwọn kìrìkìrì ṣe ẹ̀yẹ ẹyẹ báwọn kìrìkìrì náà ṣe fi wọ́n ṣe ẹ̀yẹ nílé ayé ọlọ́ọ̀bà ní gíláàbù tó ń pè pàjẹ́ ọmọ ilẹ̀ bí na ámànù mílẹ̀ kùfárí yẹ́sàkù àádẹ́ ìkọ́ ìdá yìí rẹ̀ pé aljazaru ní jíǹsì láàmà pé irú iṣẹ́ tí yẹn bá ti ilẹ̀ kan tọ́lọ́ wọn fi sàyàn tọ́lọ́ irú iṣẹ́ tí yẹn bá ti ilẹ̀ gẹ́gẹ́ ilẹ̀ kan tọ́lọ́ wọn ló sàyàn. ẹ rí i pé nǹkan táwọn kèfèrí ń ṣe pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo tó jẹ́ aláìní nílé ayé òun náà lọ́wọ́ bá mi gábi san wọ́n lẹ́sàn-án lọ́jọ́ gbèrà àwọn wà lórí ìtẹ́ wọn àwọn olùgbàgbọ́ òdodo wà ní àjẹ́nà lórí ìtẹ́ wọn wọ́n máa wá wo àwọn kèbèrè wọn máa fi wọn ti yẹ pé halittun wíwá kùfàárù máa kánú yẹ fàálù ǹjẹ́ wọ́n san àwọn kèbèrè ǹjẹ́ wọ́n san wọ́n lẹ́sàn nǹkan tí wọ́n ṣe ní tẹ́lifíà yìí àbí wọ́n san wọ́n lẹ́sàn báyìí ẹ̀rí pé ǹjẹ́ a tí wọ́n ṣe báwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú yẹ̀yẹ́ yìí a san àtúnṣàn wọ́n lẹ́ta rẹ̀ orí bá níbi tòrò ọlọ́wọ́n ta'ala nígbàtí ó bẹ̀rẹ̀ sóra yìí ni, bá ní wailul lil mutaffifin ṣẹ́rí wailul mubtada ni ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fi gbólóyìí ọ̀rọ̀ yìí ọlọ́wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ismu ni ẹgbẹ́ láti ìlàláhùn ní láti yìí ismu yẹn kò ní fẹ́lù láti yẹn gẹ́gẹ́gẹ́ nínú láti yẹn ní o tí ẹ bá fẹ́ wá fẹ́lù rẹ̀ jáde tí ó máa túmọ̀ orúkọ ẹ lọ wá fẹ́lù láti mi láti yẹn gé gbóló yìí gẹ́gẹ́ kò ní fẹ́lù ismu nìkan ló máa wá wẹ́n bá yín sí nítorí àwọn àbọ̀sọ yìí pé ismu láti ìlàláhùn ní láti yìí orúkọ ni fẹ́ pé ààbè yọ fẹ́ẹ̀lù jáde nínú nínú láwùjọ yẹn nínú gbọ́dọ̀ yẹn kò ní fẹ́ẹ̀lù wá ìlú orí bá ìlú náà eléyìí báyìí ìgbéni tépè gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ tó túmọ̀ sí ìpèpè ìparun ìsọ wípé ìparun àti aburú kó máa jẹ́ ìtàwọn tí a bá gbogbo lòyìn ẹkùn orí bá ń nǹkan tí gbọ́dọ̀ yẹn ń tọ́ka sí òun náà ni alhalaku awisar ó ń tọ́ka sí ìparun àwọn míì sọ wípé gbọ́dọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ wọ́n ní orúkọ ni fún kan kòtò kan fi jahannam nínú na jahannam kòtò kan tó wà láàrin òkè méjì nínú náà jahannam inú kòtò yẹn làwọn míì ní túmọ̀ rẹ̀ ni so ọ̀nà méjì tí àwọn oníyàn máa ń túmọ̀ gbóyún yẹn náà ni ó máa ń túmọ̀ alhalak wa ìyẹn ni pé ìparun àtàbúrú kó máa jẹ́ tìta àwọn tí àbájájú gbóyún yẹn kọ́ àwọn tó ti dájú gbóyún yẹn kọ́ bí ìbò náà kí ni al alẹ́kọ̀ọ́sìtì orí bá rí bákan náà kó tó máa jẹ́ ti wọn ààyè ọgbọ́n kan nínú náà yóò máa jẹ́ ibùgbé wọn nítorí iṣẹ́ tí wọ́n ṣe wàlmọ́tọ̀kìfín àwọn àdìmọ̀tọ̀kìfún tọ́lọ̀wọ̀nbà àríkẹ́lá ń sọ̀rọ̀ wọn bí tọ́lọ̀wọ̀nbà àríkẹ́lá ń tẹ́kùlé tọ́lọ̀wọ̀nbà lọ́sùfánà tààlá tó ń tẹ́rùbà nítorí kẹ́lẹ̀ jáwọ́ òbí àwọn nǹkan aburú tí wọ́n ń ṣe kẹ́lẹ̀ bá nífẹ̀ẹ́ wa púpọ̀ ni ọba tí ò fábòsí ọba tí ò fẹ́yàn jẹ ni tí a bá dín òṣùwọ̀n kù tó sùn wọn lọ́wọ́ bá lọ́sùn máa náà lọ́fẹ́ jẹ́ kù ṣe bó sùn wọn àwọn ẹ̀dá bíi tiwa náà ni a yàn wọ́n jẹ ìtọ́ yẹ kọ́ jẹ́ ìpín wọn adínkù àfún wọn pé orí bá ń sùn nítorí ẹ̀rọ ọba lọ́sùn tánà tánà jẹ́ bínú táwọn tí bá ń ṣe wùkẹ́ ẹ̀rí ìbáyìí dẹ̀ ní nínú àwọn okùnfà nínú lórí láwùjọ yìí sáà kíyèsí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa òkè náà látàwò àwọn ìjọba náà lásọ gbogbo àwọn ìjọba náà ní wọ̀n dá àwọn ìjọba náà ní wọ̀n dá aburú tẹ́nì kọ̀ọ̀kan àwọn kálukú wa náà ti ń dẹ́wò láwọn àyè wa ó burú ju tàwọn ìjọba tá ní dá yìí lọ ó burú ju tàwọn ẹ wo bí a ṣe fi ìlú bá a ṣe fi nira wa lára gbígbé lásìkò táwa yìí láwọn ìjọba ṣe gbìyànjú tán pariwo tó àwọn èèyàn kan ti ń gbé àwọn èèyàn kan ti ń ṣe wọ́n ti ń sapá láti má jẹ́ kí ìlú yìí kó ṣe é darí fáwọn ìjọba torí pé tẹ́ẹ̀ bá mà bọ́yá kún kálukú wa lọ mọ̀ wípé kò síjọba kan tí máa ń wù wípé kí nǹkan máa wọ́n nù lú káwọn èèyàn máa pariwo káwọn náà káwọn náà tó bá yẹ káwọn náà bá wà ń bẹ sábẹ́ káwọn èèyàn máa pariwo péjọba wọ̀dá pé nǹkan wọ́n nǹkan wọ́n ẹ̀rọ pé àbùkù ni kò sẹ́ni tí wọ́n sọ wípé kò sí dáadáa káléèyàn ọmọ nǹkan ti àbí kò rí nǹkan ti kínú rẹ̀ dùn náà téèyàn máa ṣe nǹkan ká máa kọ̀ndẹ́mù ẹ̀ kí tẹ́tù wọn náà ń ṣe tó bá jẹ́ náà sábà kọ̀ndẹ́mù ẹ̀ kó ṣe dáadáa kínú yóò dùn ojú yóò pọ́n náà wọ́n wá ní ìríṣe wọ́n wá ní ìríṣe dáadáa kọ̀m̀pínì wọ́n ti pọ̀ lù ṣé báwọn ìjọba tó wà mẹ́bí léèyàn náà ni wọ́n bí ti wá ni wọ́n dùn wípé àwọn èèyàn ń kọ̀m̀pínì báwọn ìjọba ṣe fẹ́ báwọn èèyàn kan fi àtàkùn

kí láyé fàyọ̀ mbe bẹ̀ ewu nke. nǹkan ni ní pé lẹ́yìn nígbà wà wà yìí kò sá ibi tí a ti mú lé ayé ta ti fún mara mọ́ra wa tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ ṣe láǹfààní mi báwo ni màá ṣe fún tí bùkátà mi ti bí alára ìlú mọ̀ tán kí ìwájú ìta kò lóhun alájẹjọ tó ń sọ lọ́wọ́ bá mo ní kíọ̀sì mo fẹ́ gbé síbí yìí kíọ̀sì tó fẹ́ gbé síwájú ìta o ó lè ní ẹlọmọ ojú two thousand ọwọ́ ọdún méjì ni màá ti gbà màá tó wá gbowó ẹjẹǹtì èmi náà ni èmi náà ni fẹ́ èmi náà tó gbowó ẹjẹǹtì ìdí ìsìn ṣáàjì ẹ̀ sẹ́nu ọgbà ah, aláwọ̀kọ́ ni pé tó bá ti ẹ̀fẹ́ ni ìyá lọ́fẹ̀ẹ́ kan lé kó náà máa fi jẹun ọkọ̀ kó nira bá ọ̀nà tó bá ti wá gbó bí bá bá bọ́jẹ̀ nira bí tó ọ̀kọ́ lé ọ̀kọ́ kankan ẹni yóò gbé tí o ọ wà ránjú kankan four thousand ní àwọn èèyàn tó wá láàánú báyìí four thousand lórí kí lẹ̀ ń pọ́n tó tó bẹ́yìn kí ni wàhálà àtàǹfọ́kọ̀kọ̀ mára wa mára wa má gbalé ní ìtẹ̀lá yìí wọ́n túnlẹ̀ márùn èèyàn débi pé wọ́n wà kárí pé àwọn èèyàn náà wá ń wá owó ní kíláàsì nípa nígbà tó jẹ́ pé gbogbo nǹkan táwọn fẹ́ ṣe pẹ̀lú ìnira ni àwọn èèyàn náà ti fún kò sí àánú mọ́ kò sí àánú mọ́ lóbi jẹ́ pé nígbà tí wọ́n ti sáyé lé ẹni tó fẹ́ gbalé ní jésù gbalé yẹn so àwọn ẹlòmíì táwọn náà bá nílò bàtà tó náà náà dà ibo lòun òbí rówó lé ara yín ni òun náà bá sáyé lé wọn àwọn náà mọ̀ pé wẹ́dọ̀n orí ẹ̀ ó pé wọ́n náà ń bọ̀ wá bá wa àwọn náà ta ilé yìí wọ́n bá yìí tó bá ṣe wọ́n ta ilé ra wá ní àtàmáyé ní gbogbo fọ́nra wá ní bẹ́ẹ̀ náà làwọn agent náà wọ́n lè sọ pé owó ní thirty thousand ní agent ọmọ sọ pé wọ́n gba twenty five owó ilé gẹ́gẹ́gẹ́gẹ́ ẹni tó gbélé kalẹ̀ ní thirty thousand ìwọ́n gba twenty five wọ́n wá jẹ́ fifty five yóò ní tó ọ̀bá ti lè tán ọmọ lọ tọ́lá àtẹnikà tí ń pè ní yọ̀tán ẹ máa bẹ̀ títí pé ẹnu kó ní information lọ́wọ́ ní ogun ní kẹ̀kẹ́ tó ọpá ọlá kó ní information lọ́wọ́ kẹ̀kẹ́ tó gbalé O òun lọ́mọ fún ilé bẹ ní bẹ̀rẹ̀ kẹ́dàkùn àwọn wálé ni ó sì mọ̀ òun ti rìn káàkiri ọmọ ilé ṣe bẹ́lá lùkù àbáwọn kẹta ní sẹbàjẹ́lẹ̀ tí wálé òun ẹbá wa sọ fún wọn pé ilé bẹ̀ yóò wá dúró síbẹ̀ kankan pé àbí tóun bá tóun bá kó àtúléwọ̀ bá yín tó ní ní ẹ̀gbà ẹjọ́ dáadáa ọlọ́run bá kó sànú wa níta àbájẹ́bẹ̀ ní pé kí kí ò jẹ́ ká láàánú ara wa mọ́ wàláì kò sànú ara wa mọ́ àníṣẹ́ bẹ́ẹ̀ bí mọ́tò yín bá takú bẹ́ẹ̀ bá ní káwọn yẹn bá yín wọn tó bá máa yín tó bá jẹ́ tán bẹ́ẹ̀ ló wa mú rí yín fẹ́ bá mi jí mọ́tò irú oró òṣìwò ni ẹ máa ara wọn ẹ máa ara wọn bọ́ọ̀lù ká láwọn bọ́ọ̀lù fẹ́ bá mi jí mọ́tò wàláì

tọ́lọ́kadà ò bá ti sọ̀rọ̀ ẹ̀sìn màá ní pé normal price ni àbí tí ò bá ti lè charge yẹn gan pé gbogbo àti ọ̀la sáà ní pé ẹwà adébí tẹ́ẹ̀tì sọ̀rọ̀ wà lọ́ndẹ̀ náírà lówó àti one fifty nígbà gbogbo one fifty báwo èyí àti ọjọ́ sọ́tẹ̀lẹ̀ normal price náà and wọ́n ti nǹkan ẹ̀sìn lọ fifty náírà ni wà lọ́lẹ̀ lọ́kadà wà níbi láyé òun ọba tẹ́ bá ti wá ní ìsìn àní ẹ̀ máa lọ kí ẹ máa lórí embarrassment wo nìyẹn ó ti lè kówó sí lọ́rùn iye tó yẹ kọ́ gbàdé tó àdúró pọ́ńtẹ́ẹ̀tì náà wọ́n bá wà lọ́ọ̀ yóò sì ti fún ọgbọ̀n dandan rẹ̀ tàbí kọ́sọ̀ pé jẹun lọ ẹ̀yìn náà máa rò pé à tí wàá gbájú rẹ̀ tó ẹni ìlọ ìjọba wọ́n nu ọlọ́run hundred naira rí orí bá ń sì gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sáànú ara wa mọ́ kò sí ìjọmọlúwàbí mọ́ gbogbo nǹkan pátápátá asáfẹ́ fúnra wa gbẹ́ abẹ́ fúnra wa gbẹ́ abẹ́ fàyè nira wa lára kò sí nǹkan tó máa ń fà á tó bá ti di pàrọ̀ àrùn yẹn dé òṣùwọ̀n kò ní sáànú lórí ilẹ̀ mọ́

wọn àní máa dín òṣùwọ̀n kù ilà múmi ìwú alùpàpọ̀rọ̀ mínísítàmù àdúgbọ́jẹ́ pọ́nà ọba àdìsẹ́ láyé ó hànà fún wọn òjò rírọ̀ láti sánà òjò ní kánà sánà arábìn ní àwọn ẹni tí ń ká yẹn nítorí àwọn ẹranko lọ ọba àdìsẹ́ láti rọ̀ tí ì bá ṣe tàwọn ẹranko kẹ́ mọ́fà kó bá wọn ni ẹ̀tí pé bá nìkú ibi tára sọ lọ́sọ̀ tó pé khamsun ìdápìlítùn bí hinna wà a'udhu billahi an tudrikuhun anábìlá wọn kan márùn kan bẹ tọ́nà ọba àdéjọ́ bá fi tàdánwò fún yín anábìlí mọ́ máa ń wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́nà ọba kọ́mọ̀jẹ́ kí nǹkan márùn yẹn báyìí tí nǹkan márùn yẹn bá ti báyìí ẹ máa retí àwọn ìyà ọlọ́run ọba oríṣi àwọn ìyà ọlọ́run ọba márùn nínú ولم تنقصوا المقيال والميزان إلا منع القفرة من السماء ولولا البهائم لم يفطروا anabi ní àwọn ẹjọ́ kan òní máa jí òsùn wọn kù àbíkọ́ náà wọn bá lọ́sùn fún àwọn àlá kó hán náà òjò yíwọ̀ fún wọn láti sánmà tí ì bá ta àwọn ẹranko ni wọn bá tí ọ̀dùn fún wọn. wàlám tàbí alfàhíjà ti lè kọ́ni kọ́tún ilà fàtà bíbi mo tọ̀ ẹ̀rún wọn àwùjá àlẹ́ ti láǹtakùn lọ́dọ́ sí àtìláàtì nínú lẹ́bí nà mọ́tọ̀. arábìnrin ní zina ò sì ní máa kò sí ní máa tẹ̀lẹ̀ láwùjọ kan kí zina wá hàn débi tá a ah, àwọn èèyàn ṣe gbogbo náà mọ̀ pé ah, zina pọ̀ láwùjọ yìí jẹ́ sí kí àwọn àjàkálẹ̀ àrùn náà bá rí pé lọ́jọ́ sí wọn láwùjọ yìí àwọn àjàkálẹ̀ àrùn fẹ́ fáwọn bàbá yín tó ti lọ ọ̀gbọ́n àmọ́ torí káàkiri sọ̀rọ̀ ní kò sùn wọ́n yìí lagunmọ́ tó sùn wọ́n jáde àwọn nǹkan mára àwọn kò sí kankan náà táwọn ọmọ adáwò ní òní lórílẹ̀-èdè yìí táwọn adáwò a lè ń pariwo pé nǹkan le koko àmọ́ wípé ibi wàhálà bí tá ti rí wàhálà ní ẹ̀sìn tá a pàtì àwọn òfin ọlọ́run bá lọ́sùn fáwọn kàálà eléyìí tí à ń fàyà àwọn ọba ọlọ́run bá tá à ń fàyà ń kálukú wa láàyè tó ń kálukú wa tó ń fa ọgbà ọlọ́run bá àwọn olóàánú máa adé ń bèèrè àánú lọ́dọ̀ náà bá lọ́sùn táwọn tààlà anábì sọ mọ́ fúnra jẹ́ pé irhamu man fil ardi yarhamukum man fis sama ẹ̀yin náà máa ṣàánú àwọn ẹ̀dá tí ń bẹ nílẹ̀ bọ́nà ọba tí ń bẹ sáma náà lè máa ṣàánú ẹ̀yin náà àwọn ọ̀fẹ́ ṣàánú àwọn ẹ̀dá máa ó lágbára gan fáwọn èèyàn nínú ìlú yìí mọ́ rárá orí bá yìí kò sí àánú mọ́ òun náà ló fà á tó jẹ́ pé ìtàjẹ ìtàjẹ ẹlẹ̀ ìtàjẹ sílẹ̀ tó fi pọ̀ nìyẹn àwọn ọ̀wà àbàjẹ́ àìnífọ̀kànbalẹ̀ àìní ààbò tó fi pọ̀ nìyẹn tó fi pọ̀ nínú ìyẹn bíkọ́ kò sí àwọn ìwà ọ̀daràn táwọn ohun nínú ìṣe pọ̀ jù ẹni tí wá dọ̀ sí ẹni tí wá dúdú àwọn ẹni tí wá dìnà tọ́lọ́ ọba lọ́sùn àrùn dáadáa gbogbo nǹkan owó owó owó yìí owó owó owó ni gbogbo nǹkan pátápátá kò sí ìkẹkẹ mọ́tò ẹ̀jẹ̀ máa ń wò pé ẹjẹ́ ká ìjọmọlúwàbí tuntun yìí ẹjẹ́ àtàánú àwọn èèyàn ẹjẹ́ fi átẹ̀jẹ̀ ọ̀fun fáwọn èèyàn kò sí àwọn èèyàn tó burú débi wípé tí nǹkan bá tó àgbò tọ́lọ̀ bá tó léjì nǹkan tó pọ̀ tọ́lọ̀ bá yẹjá mú nǹkan púpọ̀ jáde àgbò tó kópa mẹ́dìgbà tí ó wọ̀n láti fara fún ìyàwó èèyàn mẹ́rin àlè ìsìkẹ́ wọ́n wà lọ ràá tó kọ́ àwọn olówó lọ́wọ́ wà lọ́ra láti kò sọ́kọ̀ wọn wà dé pamọ́ gbogbo àwọn àgbẹ̀fẹ́ káwọn ẹ̀wọ̀n jàǹfààní àwọn wà kó lẹ̀ wọn lọ kó pamọ́ tó bá dàsì kò tọ́ wọn wà kó jáde wọn máa tà lọ́wọ́n táwọn èèyàn ọlá pé aláwọn sáfẹ́ là níbi ìnira ti yín náà wọ́n fẹ́ dolówó níbi ìfara ní èèyàn aráàlú níbi káwọn fara ní àwọn aráàlú òṣùwọ̀n ìdí òṣùwọ̀n fún lágbára débi wípé kódà tó fi dé orí àwọn nǹkan jẹnẹrétọ̀ nǹkan nǹkan tán ara àwọn èèyàn sì ń dé sùn ọ̀kún bẹ̀ ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹnẹrétọ̀ tẹ́ra tí wọ́n kọ tọ́tọ̀ wípé tọ́kọ kọ́pà sí wọ́n kùn aluminium ní kọ́pà ní àwọn tó bá mọ̀ ní wàwà nǹkan wọ́n fi scratch ẹ̀ wọ́n ọ̀dá ah, tó pé tó wá lẹ́ bá jẹ́ kọ́pà scratch ẹ̀ kò ní bó ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n pèntì ẹ̀ ní kọ́lọ̀ kọ́pà ní aluminium ní kọ́lọ̀ ní máa bó aluminium ní máa fún màmá ìyẹn kọ́ ní mo jẹ́ tó fẹ́ sọ sábà sọ fún yín pé four point five kVA ni wàhálà ìwọ̀n lẹ̀ díkà yẹn ó lè má jẹ́ two point zero kVA lọ originally ẹ̀yìn wà rí títà lára rẹ̀ báyìí títà lẹ̀yìn ọmọ wò ẹ̀yìn ọmọ kan lẹ títà ìwọ́jà alákọ̀wé ìwọ́rọ̀ kórì ẹ pé owó títà ọ̀rọ̀ kan mọ̀wé kà four point five kVA àwọn yìí kò kàn mọ́ yín wọ́n ṣe yín four point five kVA ìgbọ́n dédé rẹ̀ àmì ọmọ wọ́n ti lẹ̀ síkà 2.0 kVA náà lẹ̀ síkà 4.5 kVA wá wọ́n lẹ̀ 5.5 horsepower irọ́ ni ó 4.5 horsepower mẹ́ta fún ó rí ìtàbọ̀ 5.5 horsepower síkà ni wọ́n wò ó wá di pé kábìrì ra generator nìkan àwọn àmọ́ máwọn ẹnjìníà lọ ẹwà lọ bá wa wò torí pé tòwélé àwọn ẹ̀sìn mọ̀ pé kéèkì ni tẹ́lẹ̀ mẹ́rin àwọn ẹ̀sìn wa wo tó yẹ kán wò pé kíkà lẹ́yìn wò kejì kíkà ibi tẹ́ wọ ọ̀tá nítọ̀ ni ìtọ́ntà fún ìrẹ̀rẹ̀ kọ́ ìlú ni ẹni wọ́n àwọn ọmọ wípé tó bá jẹ́ irú capacity fẹ́ra ní ibi bí ó ti gbọdọ̀ fẹ̀rí ẹ̀yìn ò ní mà pé àdébì ká gbọdọ̀ fẹ̀ àdébì tó tínrín àti àdáàkìlá tí ó rí jẹ́rẹ̀ ètò àtúndí sùnwọ̀n fún ìbílẹ̀ àtúndí òsùnwọ̀n gbogbo nǹkan pátá ó yẹ bá yìí gbogbo nǹkan pátá àwọn ọmọ sọ pé ah, kíní yìí níjọ́ àná kíní yìí máa ń strong gan kíní tá à ń rà níjọ́ kíní àná tó kó strong tẹ bá rà nísìn kò ní strong bí níjọ́ kíní àná ọmọ níjọ́ àná níjọ́ àná àwọn tí wọ́n bá lọ́jọ́ lórí díẹ̀ wọ́n mọ̀ nǹkan tí mo sọ̀rọ̀ tí ìbá ti pé a bá bá pàndùkú rẹ̀ àwọn tó wọ́n bá lọ́jọ́ lórí lọ́wọ́ dùkú stabilizer ọjọ́ kìíní àná bí bọ́ọ̀lù báyìí ní mọ́ stabilizer Allah akbar ẹ̀mí rẹ̀ yìí débi pé bí bọ́ọ̀lù bá gẹ̀gẹ̀gẹ̀ ní orí lọ́kọ̀ wá ní ayélujára tí ọ̀rọ̀ àwọn olúdí ẹ̀bá ìbẹ̀lẹ̀ ti gbọ́ àwọn ìtàbọ̀ tàbí láti àjọ́kì ní àná tí ẹ̀ bá rí ní ìdẹ́fẹ̀ lè bẹ̀rẹ̀ sádàm tó kí ilé ohun gẹ́gẹ́ bí stabilizer ẹ̀ lè lúrẹ̀ mọ́ ní tẹ́yẹ o ẹ̀ lè rí mọ́ àfẹ́fẹ́ bá rí pangolo rẹ̀ tí ọba tún lè kan pangolo rẹ̀ lọ́jọ́ sí ni stabilizer bá

àwọn tí máa ń dí òṣùwọ̀n bí kódà àjẹ̀bí bá wà bá mọ́ sàlàyé ẹ̀ fún wa débi pé ó débi àwọn òṣìṣẹ́ ìjọba náà wọ́n tó yẹ pé wọ́n ní kọ́ máa débi tẹ́ láago mẹ́jọ kọ́ máa kó láago méjì òun débi tẹ́ láago mẹ́sàn-án aago mẹ́sàn-án àbọ̀ òun kó mẹ́ láago kan wàláyé ojú jésù wọn kù torí pé òṣùwọ̀n dábẹ́ ìtàn ó fún ọ nílé látago mẹ́jọ dàgò méjì tó dẹ́ dínkù. Wọ́n bá yín kù. ó ti jó sùn ọ̀gbìn báwo wá ni àwùjọ ti fẹ́ pẹ̀lú gbogbo àwọn kàbàtà ẹwọ àbàjẹ́ lórí ti sí ọ̀nà kódà ẹ̀lẹ́gbẹ̀ fún aláǹfààní kan a bá wa aláàlámàdù sáàbí bọ́yá ayà ẹlẹ́ẹ̀kẹta nínú mo kàn fẹ́ mú wá ní ìtorí kó jọmọ́ nǹkan tí mo sọ yìí so ìgbàdán sàrẹ̀ nípa wá ìdá kàlúhùn awọ́zanúhùn yóò wọ́n ni ayé ìdá àkọ̀ ànáta àkọ̀hùn wọ́n ní ìtumọ̀ ẹni pé mo ń bọ̀ wá bẹ̀rẹ̀ bá débẹ̀ àpàrà ilé ẹ̀kùnrin ní sàmọ̀ wọ́n ní ìtumọ̀ ẹni pé ìdá àkọ̀ ànáta àkọ̀hùn nígbà tá bá ń fún àwọn èèyàn ní ẹ̀tọ́ wọn tá bá ń fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ àwọn èèyàn alẹ́bí yìí náà àléyìn ẹ̀tọ́ ẹ̀tọ́ táwọn èèyàn ní lórí wọn sábà ń fún wọn the kailin awazin sábà ń fún wọn pẹ̀lú kailu pẹ̀lú òsùn wọn àwọn nǹkan ẹyọ awazin àbósùn wọn àwọn nǹkan wúwo yòkùtìrún ayé yankusunahu zaliki aw yunkisunahum zaliki oye náà yóò kí tí ó náà gùn gáàlì wọ́n máa dín òsùn wọn àwọn èèyàn kù fún àyín fún ọdún sùn wọn pé ìmá bìnì kí á ní wà mìzáàlì náà fi sọ ìlú bọ́yá pẹ̀lú eré tí wọ́n wọ́n pẹ̀lú nǹkan pẹ̀lú òsùn wọn tàbí wọn nǹkan ẹyọ ni o àbílẹ̀ tàbí wọn nǹkan wíwo wọ́n jẹ méjèèjì àwọn bí ágámi ní ìlú kí á yọ wọn ní wọn kó pé àwòláhì ìdájíkà wọ́n ní fàhádà sáré pọ̀tò ilé amúwálì náà wọ́n ní ní báyìí ìdí owó àwọn èèyàn ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ti jalè àwọn èèyàn fàhádà sáré pọ̀tò ilé amúwálì náà sí wàhádàmù ìsọ́ọ̀fì láwùn nílùú bákan náà àìṣedéédé pẹ̀lú àwọn èèyàn látọ̀dọ̀ wọn ni wọ́n ṣe déédé pẹ̀lú àwọn èèyàn wọ́n ní wa ìzà gánà hádà lùwà ìdú àlàlẹ̀ dínà ìkọ̀tún náà tàbí ìyẹ̀kìyà Wani to ìzà wọ́n ní tó bá jẹ́ pé ìlérí ọlọ́run báyìí ó ń bẹ lórí àwọn tí wọ́n dín òsùn àwọn èèyàn kù níbi yíyọ àti níbi wíwọ̀n fàlẹ́bì yàkùzù àmúwàlàhùn fáhàrán àwùsẹ́rì ọ̀tàn wọ́n ní tó bá jẹ́ pé àwọn èèyàn ó máa lẹ́tẹ̀ wọ́n sì máa lẹ́tọ̀ sí ìlérí ìyà ọlọ́run ọba nítorí pé wọ́n dín òsùn wọn kù nígbà tó máa wọ́n sùn àbáwọn èèyàn wọ́n ní a jẹ́ pé ẹni tí bá ń fi tipátipá gba owó lọ́wọ́ àwọn èèyàn àbí ń di ṣẹ́rí ọ̀nà méjì ló lè àwọn olè kan bẹ̀rẹ̀ pé tipátipá báyìí ní tẹ́jú rẹ̀ náà wọ́n fi gbà kọ́dà àwọn olè kan wọ́n sọ fún ọ̀sọ̀ fún pé ṣé ó sílẹ̀kùn fúnra fúnra rẹ̀ àgbákò yóò fún ọ̀nà bá sì bọ́ sí ìtòtọ́ ara àgbákò rẹ̀ ti púpọ̀ nù tó máa tún wá wọlé tán ó tún wọ pété ó kó gbogbo ẹ̀ jáde ní àdíká wà tó bá ti kó jáde fún ara rẹ̀ àgbákò rẹ̀ kéré amọ́ta bá wà rí tó bá bèèrè fúwá ṣe wàhálà àwọn yóò ní yàkùdúnà àmúwádà náà ti kọ́ àwọn yóò ń gba dúkìá àwọn èèyàn pẹ̀lú agbára ni kéèsà àwọn èèyàn nìkan gbogbo àwọn tí ń gbówó oríta náà àwọn ọmọ kan bẹ̀rẹ̀ pé owó oríta làwọn mọ́ ń gbà owó agbára tó bá ti tó bá ti tó bá ti ní òní fún wọn a jẹ́ pé òkè tẹ́tọ̀ fẹ́ jà ló ti kọjá o sì ráyè ìjà torí pé ìjà ń gangan àwọn dúró sórí ẹgbẹ́ èsì náà ni máa ń dúró sórí tàbẹ́rẹ̀ àwọn dúró sórí tàbí báwọn fẹ́ jà yìí ìwọ òsì fẹ́ jà ìwọ wà ń tọ́ jẹ tó mú lọ ni

wọ́n ti lọ sàlé ìbá tẹ́gbẹ́tọ̀ bá ilé wọn kódà tó bá kẹjẹ̀ kẹwàá ìwò ní bá wọn ọmọ ilé wọn jíjí ìwò ní bá wọn ní àlé ìbánu ẹgbà yìí ti àtàkábà àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ti lọ sí àwọn ọmọgbó agbára lọ́wọ́ àwọn èèyàn lórí ta ẹgbà yìí ti ìgbà míì wọ́n lè yọ bẹ́díyàn ìgbà míì wọ́n lè yọ àdá wọ́n lè yọ bẹ́ wọ́n fà agbára gba dúkìá àwọn èèyàn lọ́wọ́ wọn dúkìá tó yẹ pé àwọn èèyàn yọnu láti fún wọn ó gbà àwọn yóò ní àwòjíjẹ́ mú ìpè sára ọ̀nà ìpè làwọn yóò fi ń gbà ọ̀nà ìpè ni kódà ọ̀rọ̀ tí wọ́n ní nínú fík sábánkọ̀ nípa sáríkọ̀ olè jíjà orí bá yìí gbogbo àwọn yahoo yahoo nǹkan yẹn àwọn náà ní bábù ẹ̀dọ́nà dáwọn yìí fẹ́ pé wọ́n bí ń gbowó lọ́wọ́ àwọn èèyàn so ìyẹn ọ̀tọ̀ ni náà àtàwọn tó yẹ́ sí pé àwọn tí wọ́n wọ́n máa ń jí owó ni àwọn tí jíjí òun ni kéèyàn mú nǹkan lẹ́yìn alákọ̀ọ́dọ́ kòfìyàtàn kéèyàn yọ nǹkan mú ṣẹgbẹ́ ìran olè gan àwọn tí máa ń yọ nǹkan mú àwọn èèyàn lọ́pẹ̀ ló kù tọ́ ìkọ̀rí ìdájọ́ tí wọ́n tún lè jà wọn fi jẹ́ sí pé wọ́n lè jẹ jí lọ́wọ́lọ́wọ́ orí bá yìí so bẹ̀tí yẹn kọ́ ni tọ́pìkì ọjọ́ òní mo kàn ń kọjá lọ ni bàbá ń sọ wípé wọ́n ni wọ́n ni wàyí zàkánà hádà wàyí dú alẹ́lẹ́dẹ́ ẹ̀kọ́ tó nà ní فالذي يأخذ أموالهم قهرا أو سرقة أولى بهذا الوعيد من المتصفين wọ́n láwọn tí wọ́n ń gba owó pẹ̀lú agbára lọ́wọ́ àwọn èèyàn àbáwọn tí ń jí owó àwọn èèyàn wọ́n láwọn ni wọ́n tún lẹ́tọ̀ọ́ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ jù sí ìlérí ìyà ìjọ àwọn tí ń jésù wọn lọ nígbà tá a bá sọ fáwọn tí ń jésù wọn kù ọlọ́wọ́n bá àdéjọ láti adúrú lérí ìyà tó tó báyìí fún wọn bó wà ní tàwọn tí ń fi agbára gbowó lọ́wọ́ àwọn èèyàn àtàwọn tí ń jí owó àwọn èèyàn ẹni báwọn tó ń lẹ́tọ̀ọ́ sí ìyà ìjọ ẹ wo fífìn táwọn tó yọ mẹ́rin ẹ̀wọ̀n tí kìí láwọn tó yọ wàdálà tí àyà bí jẹ̀rí mà sí alimọ́bù sáàjì nínú tẹ̀síro jẹ̀rí mà rahman fi tẹ̀sí ìkàlábìn mannan wọ́n ní àyà yìí tọ́ka sí wípé alá anna ìsáàna kàmá yà kòdò min an-nasi lẹ́bi láwù wọ́n ló tọ́ka sí pé dájú èèyàn bó ṣe ń mú ìtọ́ jẹ́ dúkìá àwọn èèyàn yẹn ìtọ́ jẹ́ ẹ̀tọ́ àwọn èèyàn bó ṣe mú yẹn yẹ́ jìbò àléyìn wọ́n ní kàmá yà kòdò min an lẹ́bi láwù ẹgẹ́ bó jẹ́ ń gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tó bá fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yóò gbà á ẹgẹ́ bó jẹ́ kó gbà á bí jẹ́ ń gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yẹn yajibu alayhi an yu'tiyahu kulla ma lahu min al-amwal wal mu'amalat bẹ́ẹ̀ náà lọ́jọ́ rẹ̀ lé lórí kóhun náà fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ kí wọ́n ti ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà bí wọ́n ti ń gba ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn yẹn tó o sì fẹ́ kí wọ́n yàn jẹ tó fẹ́ gbà kókó pé yẹn tí wọ́n náà bá fẹ́ fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ kí wọ́n náà ti ń bẹ lọ́rùn rẹ̀ ọjọ́ rẹ̀ yẹn fún wọn ní pípé bí wọ́n náà ti ń gbà lọ́rùn wọn ní pípé yẹn

bẹ́ẹ̀ náà ni tí wọ́n náà bá fẹ́ fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ sí wọn lọ́dọ̀ sí ẹ̀nà ìwọ́n náà fún wọn pé irú ọ̀rọ̀ tó bá fẹ́ káwọn èèyàn sọ sí ọ ìwọ́n náà má sọ sáwọn èèyàn tó táwọn èèyàn náà lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ jẹ́ bí wọ́n náà ti lẹ́tọ̀ọ́ kó ti lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wọn pé o lẹ́tọ̀ọ́ sí irú ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ wọn kó o sì fẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà lẹ́tọ̀ọ́ pọ̀ mọ́sọ̀rú ẹ̀ sí wọn tètè fún wọn ma ọ ma sọ káwọn èèyàn má sọ kú sọ sí wọn òwò sì máa sọ̀rọ̀ yàwùyàwù sáwọn òun lànà bí sọ lọ́sùn àmì sọ wípé wà á ń tàbí ànáta máa tó ṣubú àtúntà arábìnrin kò máa fáwọn èèyàn nǹkan tí wọn náà fẹ́ ká fún wọn náà ní tí wọn bá fẹ́ ní tí wọn bá fẹ́ ká fún wọn ní kò fáwọn èèyàn náà orí bá ń kù so èmi mo fi yẹ kún kéèké àbàbò òun yẹn wá ń bì dẹ̀tí nǹkan tí ó jẹ́ mi lórí ìgbàgbọ́n sọ mi wọ́n ní yajibu alayhi an yu'tiyahu kulla ma lahu min al-amwal wal mu'amalat bal yadkhulu fi umumi hadha mo bá ní kódà ó kó sínú gbogbogbò ọ̀rọ̀ táǹsọ̀ yìí níbi ìrìnmọ́mọ́ àyà táǹsọ̀ wọn ló kó sínú ẹ̀ alìṣójájú alìṣójájú ọmọkànlá àwọn ẹ̀rí àtàwọn ọ̀rọ̀ náà kó sínú ẹ̀ ó kó sínú ìrìnmọ́mọ́ yìí pé kápáwọn ìlẹ́tọ̀ wọn فإنه كما أن المتنازعين قد جرت العادة أن كل واحد منهما يحرص على ما له من الحجج wọ́n ní ẹgẹ́ bó jẹ́ pé àwọn méjì tí wọ́n ti bá ń bà láàrin ara wọn wọ́n fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ wọ́n ní qad jarat al-'aadatu wọ́n ní àlàádà ti lọ àlàádà ń lọ lórí pé anna kulla wahidin minhuma in tí àlàádà orí nǹkan tàlàádà rìn ní pé ìkéníkejì àwọn méjì ìtẹ́jọ́ ń fa ọ̀rọ̀ yẹn yáhàrìtì àìdàmáàdàwò ìrìnlẹ̀ ìṣòjàjì yóò máa tẹ́jú kòkòrò wípé àwọn ẹ̀rí tó bá sọ̀pọ̀tò ohun tó ń kó wá tẹ́ni tóhun tí ń fún ní ọ̀rọ̀ yẹn táwọn jọ fọ́rọ̀ yẹn kọ́bà wòye sí kóbìlẹ̀ gbọ́n tó ń gbọ́yé kóbìlẹ̀ gbọ́yé yóò máa tẹ́jú kòkòrò bẹ́ẹ̀ fàyẹ́tì wà rí ayébọ́n alùbáyì nà máa lè họ́pì ní ẹ̀rí ẹlẹ́ ẹnì náà tó náà gbára ọgbọ̀rọ̀ sàlàyé rẹ̀ gírígírí bẹ́ẹ̀ ni ẹ náà ti fẹ́ kó àwọn èèyàn gbọ́yé kété tó kà á máa sàlàyé tiẹ̀ bí ẹni pé òun ọ̀rọ̀ sọ

kò mẹ́rin kankan wá báwo ọjọ́ mẹ́rin wá ó lè má tàbí ó wà bá mẹ́rin wá pé in tó náà sọ ẹ̀rí tó náà gbára lérí ayà báyìí àdìsí báyìí gbára lérí ṣùgbọ́n o in tó pàtí òbí tẹ̀sùn wọ̀nyí ẹ̀hẹ́n ó wà ilẹ̀ sọ ti ẹ lórí ẹ̀ kódà ò ní tàbò dígun bó ti má bí ti máa ń gbé kalẹ̀ o bí ó ti gbé kalẹ̀ tó bá ń mú nǹkan lọ́fẹ́ sọ ti ẹ̀ ń gẹ̀gẹ̀ bẹ́ẹ̀ náà lọ́sibá gbé kalẹ̀ àbọ̀ ń sọ̀rọ̀ fẹ́yìn lẹ́yìn yìí ṣe bàbà ọkàn sọ di ẹlásà àwọn ẹ̀rí tí ọkọ̀ wà nìkan lọ sọ nítorí kẹ́ni ẹ lè bá àrókò wọ̀ lọ́rọ̀ sọ ọ̀sọ́ tẹ́ni kéjì bàbá ní ó débi yìí náà fa innahu kama adal mutanazirain qad jarat al'adatu anna kulla wahidin minhuma yahrisu ala ma lahu min al-hujaj

lẹ́yìn tó bá kó ogun ẹ̀wà ẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀ wá ti tààlìk oye bá ní pẹ́tò àmá tààlìk rẹ̀ o tẹ́ráwọn tá sọ ilé yìí tọ́lọ́rọ̀ yẹn ní o tí ó fi ọ̀rọ̀ wọn lọ́tẹ̀sùn ti ba ọ̀rọ̀ wọn yẹn jẹ́ wà jẹ̀mú

ó tún wá gbọ́dọ̀ wòye sí ẹ̀rí ẹni tẹ́ ẹjọ́ ń fa yẹn bí wọn náà ṣe ń wòye tẹ́yà ara rẹ yẹn bẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ ó gbọ́dọ̀ dínkù bó ṣe wòye tó wò fínífíní dáadáa kí àwọn akọ́rọ̀ ń bẹ́ bí wo tẹnì kejì rẹ náà bẹ́ẹ̀ wà á yán zòrọ̀ fi adillati khasmihi kàmá yán zò fi adillatihi huwa wà fi hadha al-mawdi'i yu'rafu insanu yu'rafu insafu al-insan wọ́n àyè táwọn ayé láti máa ń ma ìsọ́ọ̀bù yẹn níta àṣírí ní ìwà ìkìtàbì láti ma ìsọ́pù rẹ̀ yàtọ̀ sí tààṣùbù ẹgbẹ́ eléyìí kẹfẹ́ tààṣùbù ní táwọn afá rẹ̀ ń sọ lásán ni ó ni kò fẹ́ wo nǹkan tẹ́lù ní ìnà ń sọ lórí ọ̀rọ̀ yìí wàtàwàzúhù min kíbrìhì yu'rafu ìsọ́pù min bá ibẹ̀ láyé ti máa ma tàwádó èèyàn nígbà ẹni yìí ó ní tẹríba ó níwà rẹ̀lẹ̀ láti máa ma yàtọ̀ sí ìgbéraga èèyàn pé ẹni ní ìgbéraga ẹni ní ìtẹríba wà ápùlùhù min sáfà ìlì àwọn min sáfà ìlì wà ápùlùhù min sáfà ìlì òun láti fi máa ma béèyàn kíbìrì òun láti mọ èèyàn tó ní ìtẹríba àfihàn tó ní ìgbéraga láti fi èèyàn tó ní làákà àfihàn tó jẹ́ òmùgọ̀ nẹ́tàlùlọ́ha àtàwùfí kọlùkúlù kọlù wọn là ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó bí wá ti kò yẹ gbogbo òòrè yanyan tó eléyìí ń ta kàlámù rahimahullah ta'ala kìí bí ọ̀rọ̀ ọ̀rọ̀ alàlábàtí sáàbí ibi tó sọ́kìrì nígbà tó ń sọ̀rọ̀ yìí tó wọ́n mẹ́lẹ̀ yìí wá nígbà tó so ayà aláwọ̀ pọ́nà iná sí ní so àti ìní àti láwọn àǹfààní kan sí kejì tàbí máa padà sí wá insha Allah karim àmẹ́yẹ ní bọ́yá ó lè jẹ́ ọjọ́ monday ó sì lè jẹ́ ọjọ́ tuesday nítorí pé a nírìn àjò ránpẹ́ tí a fẹ́ ṣe Lola. so be pé gbogbo weekend ibẹ̀ la máa wà so nítorí èdè èyí inshallah kẹrin so ká tó máa pàdé lórí tafsir so tọ́lọ̀ bá ní kó yá wa dé ní monday inshallah àjẹ́pẹ́ monday yẹn náà ni a máa bá tafsir lọ tí ò bá wá yá wa a máa bẹ̀rẹ̀ ní tuesday inshallah kẹrin lálẹ́ ìpẹ̀lú gbọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ìdánilẹ́kọ̀ọ́ o máa wáyé lórí àkọlé eré tí nkálukú wa náà tí abáláǹfààní àti màá wọn láti ráwọn nǹkan tí ń lọ níta á ti rí àkọlé bá sáfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí pé àṣàfáàìn àná náà ni ó yẹ ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àkọlé yìí lánàá àbùrí ṣùgbọ́n bó ṣe rí lánàá á rí pé gbogbo àsìkò yìí lánàá àtàlẹ́ náà so òjò ti rọra ń pọ́n dédéjé ń bì so ṣùgbọ́n ládùúgbò àwọn olùbánisọ̀rọ̀ wa fún lágbára díẹ̀ ju bíbí lọ wọn ni òfin wa láǹfààní àti nǹkan ẹ̀ṣẹ̀ lẹ́yìn àná so kódà wọ́n rán wa sí àwọn ọmọ ìyá pé kí a má bínú pẹ̀lú bí àìláǹfààní àti wáyé ìdánilẹ́kọ̀ọ́ àná bó ṣe wáyé so wẹ́dà ni ó fà ní sálọ́m kẹrin kọ́nà ọba kọ́ bá mọ́jọ́ dúró lónìí so lónìí a mọ̀ láǹfààní àti pàdé wọn lórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ní aago mẹ́sàn-án lálẹ́ òní kọ́nà ọba kọ́ dáhùn sọ wájú ìgbà náà lọ fún ọba sọ̀rọ̀ nípa àṣàfáà àwọn ṣèkọ̀ọ́ Abdulbasar olórí yìí abu abdullah tó àwọn náà bá sọ̀rọ̀ nípa àṣàfáà kọ́lọ́n bá fi jẹ́ra kó sọ wọn kọ́lọ́n bá kí ó jẹ́ kí pàdé wa kí kó rọrùn alájọ pàṣẹ náà wá. ṣé bí náà ni a sí lónìí هذا والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك